وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبعد السلام عليكم ورحمة الله وبركاته onale achakaratuwa kadi ukoji suratul suratul fajr engini kusho abapanulu megwela ushu ramadan yodo 1436 ishadidi pai monday july uchekefa uchekebinulu mefa 2015 achana karatua kui abakwane suratul balad suratul baladi sura kan shi ifal qur'anul karim òtí súra ẹ̀kẹ́ ọgbọ̀mẹ́lẹ̀ wá súra 90 ìfàkùrán ṣankẹ̀ tí ní gbárùkà fífà tí a pàdúrọ̀gú ojánẹ̀ mẹ́kà dí àbí súra ẹ̀gí ní ọgánẹ̀ ayáwọn maaduro gobi suratu kof yachane pai uslub yebo igo amala amiri koju allah taala kolangwa ujinwe fi sura gidei shalamiri ojo kwane wa ahwaliha man yumkialu le ojo kwane wal akhiratu wa shadaidiha ojo kwane ojo titala maye gbiti doga mune kuma du koy kabari mayal kuma paru kali ame wele du idem kalaw kawa kolaw jin evi suratul balad ubilege sura kidai ya dia mi sura ye kojo allah ta'ala le dujima nun shewa nabi muhammad sallallahu alaihi wasallam e, uji dale anya gbo أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد نعم الله تبارك وتعالى يا كوينه لا أقسم بهذا البلد yẹni òun ẹbọ gọ́kọ̀ ayé òkèrè láàáyí iye ni ohun kò ń tọ́jú aláwọ̀tàálá òun agẹ́bọ pàí hazel balad ewòkò ẹ̀wé òun gbọ́ abájọ ìmúṣẹ́ ihò ni aláwọ̀

ongege boko ai eh ongege boko e, kebera nibi eh bigige boko kaaba eh ige boko ya rasulullah ige boko kebera nibi ele meji akola kene kama tini doga shagene pieji ne gbola ebo ngege boko ali jire melana kan ngene gede ngege bo nyo melu ngu achi ngege bo nyo melu one onugi achi e, ni ehun ke ege boko un se un gini hayi ki adu kerebe ijugbene kọla kẹka ike múdọ̀lì imi ẹ̀tẹ́ ẹbọ ilẹ̀ rẹ̀ ẹ́ e, takigala dọ́kẹ́ ẹbọ yìí ìnẹ́un gígala tí a ṣe kùnmọ́ adọ́ ẹbọ lẹ́ ẹ̀lẹ́gbú tánẹ̀tánẹ̀ takàbírí yóò àdí ìníwá ṣeun kẹwọ gẹ̀ẹ́sìkíá ọ̀la kàngúnẹ̀ kẹrẹ láti ní mi gẹ̀ẹ́sìkíá wẹ́ ẹmọ́lẹ̀ ẹ̀dà arun yẹ́ e, bọ ẹ̀gini nàágẹ́bọ pàyé ó dé abánẹ̀gẹ̀dẹ̀ nàágẹ́bọ pàyé bí gbàgbẹ́kú nàágẹ́bọ pẹ̀lú abánẹ̀gẹ̀dẹ̀ iye àìjùgbọ́nẹ̀kùnmọ́ akíní ọ̀la kẹka ẹ̀ṣọ̀lẹ̀ ìmìnìṣe ẹbọ ilẹ̀ òun àwádìí àyìmú ẹ̀yìn tó lẹ́yìn kí kálà mọ́ kàkẹ́ bọ́ ṣe òdìdẹ́ aṣẹ́bọ́ ṣe aṣòdìdẹ́ ọlẹ́sí jùgbọ́nẹ̀ kẹ́ yá gẹ́bọ́ abáyọ yìí tọ́ ẹbọ yóò agọ́ àbàpá òun nẹ́bọ́ òmúnẹ̀lẹ́kó yóò

ogebo kwe almaliku ogebo kwe alkudus ogebo kwe asabur ogebo kwe alwitir o dudu kide hodojo enikedu gebo e awon che enike gebo pa ujuwe kwe amujuwe ojo ogebo kwa ye ukwa he ojo ogebo kwa eju ojo ogebo kwa owo ojo ogebo kwa ukola ojo gbogbo ko na agebo kukọrọ ọjọ́ kìí má bèèrè ní ẹni tí dákò nẹni kéké bọ́ kúránì kì máa dùn nẹni rẹ̀ tó dẹ̀ dá alkùránì wọ́n ti kọ̀lá ọjọ́ dẹ̀ ògẹ́ bọ́ pàyẹ alkùránì ẹni kéké bọ́ pàyẹ súra kó yà mí súwárì alkùránì ògẹ́ bọ́ pàyẹ súra tùlù balẹ̀ ògẹ́ bọ́ pàyẹ súra tùlù ìkìlá òun nẹ̀ tí ni jẹ́ kẹ́jì yìí

bí na wee wẹ́ èwò ìṣẹ̀ lábà ń wẹ̀ èwò ìgìdẹ́ ìbá máa ń ọ̀ṣù ẹ̀wọ̀n adùn yẹ̀gẹ̀ hìlùn wẹ́ṣẹ̀ lábà kẹ́dóde ìwé kùmà máa ń ọgbọ̀ ká nẹ̀kọ́ ìwẹ̀gẹ̀ ẹ̀lígún máa ń ọgbọ̀ ká nẹ̀kọ́ ìwẹ̀gẹ̀ ní ẹ̀hún ẹnkì yẹlu tí ọmọ ẹnẹ ogbogbo rẹ̀ rẹ̀ lọ́gẹ̀rún dá bet ṣẹ́nkùnmá ẹbí ugbo ẹ̀múdọ́mà ugbo lẹ́mẹ̀ má ẹbí ugbo ẹ̀múdọ́mà ugbo lẹ́ òmúnẹ̀hún ìdígbẹ́nẹ́kẹ́ rígísítà ẹ̀ka kí ni ìṣèmí màdúmí òmúnẹ̀ àti nìkú ṣọmọ ẹ̀mí ṣẹ́nkùnmá gọ́ọ̀mẹ̀tì ó já ẹ̀nẹ́gbọ́lẹ́jẹ́ kí ọ ẹ̀lúkó tọ́ tó dáálẹ̀ ìwọ́n ma ọkọ̀ ohun ọ̀nẹ̀bìtì ọmọ ìmí ìyá ọ̀yà ní gbogbo múnẹ̀tì mú dúró èmi àbáyọ ọ̀yà àwọn automatically ìmúdọ̀mọ̀ ìmí mẹ́ so ìnà mẹ́rin kì òun wọ́n ló tó ẹni ẹdógún yára kí ni mọ́ orí mi kọta ní kúnnà àti ìṣọ́ mi ìmìyẹ yẹ wọ́n aláwọ̀ yẹ́ ni wọ́n ẹ̀ṣọ́ ma ọ̀pẹ́ ọ̀nà ṣe ibi hádà bẹ̀lẹ̀ òjì àrẹ̀gẹ̀dẹ̀ obìnrin ha. wàwálìdì obìnrin àtẹnẹkẹ abíọ́mà wálìdì àtàkẹ abíọ́mà dẹ̀ wà máa wálẹ̀ máa yọ́ ma fìbí alwálìdì wàlúwálẹ̀ atenege abioma allahu tabaraka wa ta'ala ngo hebogo kum eh hebogo kwenege abioma yi mayoma kenelebi abi akini wa walidin eneki bioma wa ma walad mayeneki mabioma no ayebogo kwai mana me yiji dunkeka ingo chedashi ewa chete bogre kallahu go akwa kujaka ida òhun dẹ̀ lẹ́kọ́d. lẹ́kọ́dọ̀ kọlọ́kọ́nà ìnsánà fi kábàdì. lẹ́kọ́dọ̀ kọlọ́kọ́nà ìnsá yẹ́nìí ẹnkù sí takàmà gẹ́bọ̀ ibà ṣíkàkí ni a máa fọ́ náà nẹ̀tí afọ́ náà nẹ̀tí fi kábàdì àwúṣe tùyé ọ̀bàtà àwọn náà nẹ̀tí tùyé ọ̀bàtà abúnàtù abúnàmà ẹ̀wọ̀n kàtsọ́ ní ọ̀nà tí hùn yìí rẹ̀. tùdáàlẹ̀ alìsàn wọn yọ́ka o alìsàn ọ̀nà ilẹ̀ aláwọ̀ yóò mẹ́wọ́ ọ̀nà ọ̀nà ilẹ̀ sí fi kábàdì tí họ bàtà ṣọ́jọ́ ṣọ bàtà láti ṣọ́ ọ̀nà inú wọ́n kò máa ṣọ́ ọ̀nà ẹ̀ wá ẹ̀nà awé ilẹ̀ mẹ́wọ̀ bàtà ẹ̀ ṣánẹ̀ ẹ̀wọ̀n nù kan pẹ́ ìhun mímẹ̀ ìgbín ìrọ̀jẹ́jọ́ bàtà ọmọ tọ́gbà ń yíwẹ̀ ee ọkọ na-eche ụka ihe ọkọ ya ahụcha ụka ọkọ na-eche ụka edidi nwa ahụcha omune ọkọ na-agbajọ alụgeli ma ahụta aratatịratọga na ile nwekwa ụtọ gbawe alụgewu agbajọ ka emanụ moto dị yona n'ihi eche ka n'igbo akụ ya na agbajọ ihe ya ahụ agaghị abagịcha alen enegi anụ moto n gịnị azeti chi gbaba na moto wane abekonu abeko ee paaki gareji gboka e, kano ma moto guju gariji gbaba ya abuja moto rigi ma guju ya ile ile ile ọdaleke draba nga ekwe mito abuja lo ile legi moto nga dị hele gari gabi ọla nwa ya ọla onye ekpọ ụmụ maka onwe ene gị na arziki a ga-ede nwa taba ma gị na-amụ yi daghị oyo na e. abayọghị weke ma na ma anụ e, e udo na ya maka ma ya arụrụrọ yi. onye udon onye ọdụ igbe ọ na-ute ogele adachi oyi alụlụ nwenyi agbado giri ya enwekwa enwe na nha ma wani ihe nri gwucha adụmanya ya nwe gwadachi gwucha ya ga ya

ẹ̀rù lè yẹ òun àmọ́ ìyàwó lè ká kú yígbà gbàmẹ̀gẹ̀ rí bìbẹ̀ òun kété ìbọ̀ òun yìí aago mẹ́ẹ̀lá àná ṣe òun kété kí àbọ̀lẹ́ ìyàtàkọ arókòrò tákàmùnẹ̀ ní yóò àkíní màjò kòrò mọ́pakú àmẹ́lẹ́tì tún náà ma yí àmá yá sọ bí alálẹ̀ kéyìn ní ṣe hù abẹ́lẹ̀ kéyìn ní lọ́pọ̀ láwọn olùpálọ́ yìí ìlọ́nà àbìdó ilẹ̀ odò ya nà ọyọ́nà ẹdú abẹ́kẹ́dò ẹkú àná abẹ́kẹ́kú àná mọ́mọ́ náà kàtà sí máa kẹrẹ bẹ́kẹ́ yìí mọ́mọ́ náà tà sí máa kẹrẹ bóòní máa kẹrẹ kọ́kọ́n ilẹ̀ máa ń dùn lóhó ìka ní gbogbo máa ń ya tẹgbẹ̀ríyàn tẹgbẹ̀ríyàn àmọ́lọ́dẹ wọn wala ó yá ní lagos káyà àti ayókúta balẹ̀ alùkí lagos dẹ̀ tamá kí ní amójí máa yí bank bank méjì ó máa wà ní kété màdémi náà operate màdémi náà operate amójí ma ó yí ìjí láfíà ehe ó lagos lẹ́ ma mọ́kọ́ kóòlì ọkọ̀kùn bá kó kí bank méjì dàmádàmá alótí over 80 million alótí million ọ̀pọ̀ mẹ́rin ẹ̀yẹn ojí àmì sọ́jà déhe o

oyane steeti gwenye wate gị oyane paaki gbo ka m chọ ya ayọ e ma ya cheki ma ya cheki àmúnẹ ohun ma cheki yìí ẹwọ̀n mẹ́nẹ́ magi pàí magi pàí ohun ma garukọ kọ́ ṣe gbáyìn pàtẹ́ ọkọ̀ ètò ìtọ́ ètò ke kẹrin ma gbọ́ ohun ma ohun ma polisi commissioner police lagos aka ma wọ́n ìwé mi ẹnọ́kọ́ ìpa ẹnigún tí wọ́n ma ń pìlìtì ọmọ ohun ma yìí ìwà lẹ́yìn onye ṣe investigation àmẹ́kẹ́yẹ ẹ̀hà ẹnọgọ́ ẹ̀dọ́ àmẹ́dọ́ bàbá ní yìí lẹ́yìn máa ṣe àkíní ma ọmọ ọlá gẹ̀ẹ́ ní ìbá makamátàlá akọ ẹ̀tàbọ́má ẹ̀rẹ̀rẹ̀rẹ̀ federal àmì sars tamboli tele amboli tele o ma gba ya gba ba ye toro ka ma fi be ye ma ko ma ni ki ma ni ki digba tori ya ije ate tamboli tele le mai ni amboli si amisa ja me dile ko je mi nga me je mo o amoje wa ji lavia lavia nga me da bi ebe le ma che bi ni yo ere ere ere ba o ma do ene ki ja go ma o ma do ku ẹrẹ rẹ ka mo yi na je ọjọ wọn ma dabo yi ma ko mi ma o sa kẹrẹ rẹ mo ma dẹ mi mo na ko yi mu ẹni mẹ ewu amẹkumẹti sars special anti-robbery squad kumakumẹ yọ to do amoji to do amoji kuma wa asigide ìjàmbá adìl pàmò àmì ayé ewu ẹwọn tẹ́lẹ̀ tó já ní ọjá ní ikú rẹ̀ ọmọ yìí pítẹ̀ rọgẹ́lẹ̀ tẹ̀tẹ̀ ó yá ní apá ẹ̀mí rẹ̀ ẹ́ àmúnẹ̀ lọ́lá máa máa kúnyọ̀ ní ṣílálẹ̀ ọjọ́ kí mẹ́tẹ̀ gáàdẹ̀ ọjá ní nàìjíríà ẹ̀ máa tí ọjọ́ kí ti gáàdẹ̀ wa ní máa yá àwọn akáàdẹ́ àdúrà kọlá níbà tẹ́lẹ̀ bẹ̀tẹ̀ ló máa ń gọ́ọ̀mẹ̀ntì ṣàkíní àlẹ́kí yúnú àkíní màdì gáàdẹ̀ ya alẹ́ yúkẹ̀dọ̀ àwọn yúnú ọbàtà amẹ́ríkà alùkàdé àlejìgìdẹ́ yìí ṣọ́ọ̀ṣì jigide ní dúdú ájọ́ wọn máa jíjẹ́ o ṣọ́ọ̀ṣì máa wọ́n máa ní ọmọ kóbi àìní ó kàdé gbìpánì ní akẹrẹ fún máa ṣọ́ọ̀ṣì ti gbìmọ̀ máa àmà mẹ́lẹ̀ láhùn máa jí ṣọ́ọ̀ṣì yá kọ́ṣẹ́ báyìbùlù yìí gbogbo akẹrẹ bí pásítọ̀ kì ní ṣọ́ọ̀ṣì ó yá ní ìmọ̀ yìí ngàmẹ́ àpònẹ̀ mẹ́ẹ̀lá òrùkù ní ẹ̀dùn ẹ̀ṣẹ̀ pàdé òun àkúrò yòyò yóò láì kò mẹ́gbọ́ ẹnẹ mẹ́ẹ̀lá ngàmẹ́ apapọ̀ tìrì máa oníkété ìpè égbè tó dáálẹ̀ ìmọ́dàdún ìbò fbi ìmọ́dàdún ìbò cia tàmí sọ́jà tàmí polisi ọgbọ́dúnmọ̀ ẹnu amẹ́kẹ́chá nìkọlá wáyé ṣeun kẹ́ àmọ́jọ́ mẹ́ta dàbà kọ́nẹ́kẹ́ ṣeun lẹ́kà mẹ́mà àmẹ́rẹ́kẹ́ ṣe pọ́níbà àmàgbò yí kọ́lọ́lẹ̀ àmẹ́ni kí ẹni mẹ́ẹ̀ lápá kẹnilẹ́ àlì gbogbo ọjọ́ mẹ́ta kàmáma mẹ́ni kẹ́jìn tágbó yí polisi tágbó yí sọ́jà tágbó yí àmì sáyẹ̀dì gbọ́dún mẹ́kọ̀ kó jákọ̀ kàkà mẹ́rin yàn ọjọ́ wọn kò máa kó ní ẹmọ amẹ́ni kí kó ní ẹrú ọjọ́ wọn màchánà ọkọ́lọ́ tùnyánẹ̀ tùnyánẹ̀ tùnyánẹ̀ tùnyánẹ̀ ẹmẹ́ kì ẹgbọ́ ẹgaba amago yí yọ oyí tv máa ní ó kàjá nẹ àmá kọ̀ndẹ́mù àtàkì kẹ́rẹ́ kàmẹ́ṣe ẹwọn kọ́ ẹ̀sùn pẹ̀kẹ́ alùlẹ̀ ìgbékẹ́ àkúé tọ́ yọkẹ́ àṣàmẹ́lọ́gara ipò yìí mọ̀ ṣẹgbàgbẹ́ dàbí wọ́n náà méjì ṣẹgbàgbẹ́ wọ́n dàbí wọ́n

ẹ̀rọ lè tí nẹ̀bẹ̀sìtì ló nẹ̀bẹ̀sìtì lọ́yẹ̀ wọ́n kó yí ọ̀là máṣà ìwà kàí ẹ̀wọ́n máṣà ṣepa ọ̀là tí èṣì ìyẹn kàí ẹ̀ psd e, e, e. e takẹ̀ṣánẹ̀ project egínegìní kọ́lọ́ gbogbo takẹ̀yàdọ̀ professor ẹ̀wọ́n di professor ẹ̀wọ́n wọ́n yóò bìkẹ́ ló kọ́lọ́ kà ń bà bẹ́ẹ̀ àmúyẹ àmúmayẹ yáyọ̀ mayẹmayẹ kọ́lọ́ lé àmẹ́mẹ́lẹ̀ dùgbọ́ gẹ́nẹ́ àti kọ́lọ́ ọ̀là sírìnì ni mọ́tọ́gbẹ́ ọ̀lẹ́ kàmùnẹ̀ yá nẹ́ka ọdọ́ mọ́tà olùkètè ká bó gọ́mẹ̀tì kàyà ní àmánu kọ́kà márùn kò túnmọ̀ àti kọ́lọ́ kọ́kún ẹ̀hùn kẹ́rù kẹgbà tẹ́gbọ́ gẹ́nẹ́ bó ọmọdé tó lẹ́lú kó ya ẹ̀rọ kó tààlì ọgbọ́dún ìpapójáká ọ̀bàtọ̀ ọ̀bàtọ̀ lọ́la yìí sí dúnìá nùmí ẹwọ́n ọkọ́ gẹ̀dẹ́ ìwọ́n nẹ ọpẹ́ ẹkọ ojú agò òhònú alùkẹlẹ̀kẹ́ kú yíwọ́n kò tọgbẹ́ tífà mẹ́dẹ̀kúta ágin mẹ́dẹ̀bútó ágin mẹ́dẹ̀bárò ágin ohun macha na ọkọlọ alùkùnmálùkùnmákúí alùkẹ́lẹ̀kẹ́ nọ́yà ọyà lẹ́wọ́n ní ṣọ̀gá alùkẹ́lẹ̀kẹ́ alùlábíà àmọ́mẹ́ alùkùnmálùkùnmáṣe skúlù díkà ní gbogbo ẹjẹ́ nìkú máa lẹ̀kàdé máa ń lè ọmọ ní ọ̀bàtẹ́ ìyókòjí ẹ̀lọ́jọ́ náà ẹjọ́bàtà ìpàdánù ẹ̀wọ́n ò lọ yẹ emergent emin atami president atami chairman àtàmì ba bá manwin ọjọ́ wọn dúdú dákà mọ̀nà kí a yà gbọ́nà yàmà àmọ́nà tí láì níjọ ma mọ̀ sílé àmọ́nà yóò kíkí kíkí pàkúṣaká ẹni ẹ̀há yìí ẹ̀dẹ̀ fóònù fon tẹ̀ bí nígbà mẹ́lá ẹ̀kwákú ẹ̀kwá máa kíkọ̀lá fóònù máa yé tí hello

kedi ye kadi ni mewa kedi milioni muma ma we be waba yo yi ma medu unun we 1000 eje hun en en en account we en account 1000 naira e ki ba ga tin yi mo bo ẹni ẹni tẹ̀fẹ̀rí yẹ kákàkà àwọn yẹ jẹun àwọn ìbẹ̀kún àwọn ọdún wákìí máa kọ́ ẹ̀kọ́ máa pàkó jáká 4,000 naira máa lẹ́yìn ẹ ọkọ́ ní láì ọ̀rá yẹ wọ́n dé àkàyà àmúnà àti ìdìbò màjọ máa tẹ́lẹ̀ kúmá ṣọkọ́ ẹ̀kú máa rẹ̀ nù ẹ̀ máa ẹ̀ máa

ma ẹun fíkì àtọ́gbà ọ̀mẹ́ tí omi oṣù ọmọlẹ̀ alìdòwòye ọmọlẹ̀ alìdòwòye gbogbo atọ́jọ́ kẹ́nìkẹ́ kọ́ ànẹ̀kọ́lẹ̀ kẹ́nìkẹ́ alùlẹ̀bà tí omi ọmọlẹ̀ ma náà kọ̀tọ́rọ̀ wọn ní pẹ́ dẹ́nìkì àwọn lẹ́ òun yẹ lẹ́dá

wàá gùn dábẹ́ náà kí ọ̀làmù ìtàlá lè ọ̀dà àdójì ẹ̀ ẹni ẹ̀dùnmù pàhẹ́ òjì ẹ̀ ọ̀gẹ́lẹ̀ náà. yàkúlù ahlẹ̀tùmá lálùbàdà. tọ́ ó nà ilẹ̀ ìṣà pípẹ́ abálójóṣi yàá gùn dábẹ́ náà kí ni inú ọ̀dà dókè ìlẹ̀bọ́n ọ̀dà lẹ̀bọ́ àwọn ẹ lulu lulu ẹ jẹun jẹun ẹ

Allah yana amma kijun awaye kunye kijun awaye anyị naji Allah wa a sha kijun mai ubilayen mayan ga wa lisanan wa yi meji ga na ya akwai wa lisanan mayin malu kiti halwaye mayin malu kiti wa mayin alu meji ko ate mayin gane ma de huene ni kikola malu ma ẹnìkẹ́ kọlakọlẹ̀ adam akùnmà bú yóò yẹun kẹka yìí ìmàlù máa dé àlọ́ ẹnìkẹ́ yẹun máa ìmàlù ẹlẹ́kọ́ àlọ́ abáyọ̀ ibá abẹ́ yẹun ni ìmàlù yóò kàádù yẹun ìdọ̀ ma yìí ẹwọlẹ́sí ẹlẹ́ ẹnìkẹ́ mọ́sàkà ní yín náà jẹun kọ́ ìmàlù yà nẹ́dùkú ni imalu anarida yana yana yanarida ubige anadogoi ubilele ungake uchenguje ngarinyo ungake uchenguje ngari koko ungake uchenguje ole lite uke apaye we jabali ungake so message kimala pass ba jenana eh imala tukolonyo washafateni alumeji adama alumeji adama alumeji òkú alómé yìí àyẹ́wò náà wọ́n gbókó bíà tó tó dáálẹ̀ òkú kìí yọgìdẹ́ òkú àtẹ púpọ̀ ganẹ̀ òyà ṣe pé òun òkú àtẹ púpọ̀ ganẹ̀ ma ní pé ma kà máa ń ọ́ṣe tọ̀tọ̀ dáálẹ̀ aláwọ̀lẹ́ òun àkókò méjì lẹ́yìn àkó ẹ̀ ẹ̀ ìnàlẹ́ kẹ́nìkẹ́kà kòkó alú ẹ má dọ́nù kí a gbígbé lẹ̀ tákìlẹ̀ kí tápẹ́ ní ẹdóbà ní kìdí bàbá rẹ̀ àbẹ̀kẹ́ àníkìdọ́ òkú àtẹ kókọ ganẹ̀ tí ó ń kọ yọ́m kókọ lábọ̀ tẹ́ àníkẹ́ ọdún bàbá dáa àníkẹ́ adé màmá ní àti bàbá àti màmá àkọ́ yọ́kùkú má dámọ́ rẹ̀ ní ilẹ̀ múdá ẹ àti mí àrọ ẹ àṣàjọ máa ń kẹ́ gbogbo ẹdí bàbá kágo òkú alú ẹ kíṣọ́ ee ụkọ ate gị jikọga na nke adawara ee ụkọ meyile amadi wawu amadi bawu amadi mimu to hmm? yijimale amadama ma tukọlọlẹ to ụkọ lẹkọ yọkọ wa ebe onwuje m ọla akpẹkọ isi du adụ ụkọ meyile chi a pronounce obilege ụkọ gịrị imadalu imadomoniba ede akwa nụ mọ maka na abe wa abe na akọ egwu mmadụ akọ ihe mije gwala ma mmadụ gwule abe wa nya nwere mama ya ma mami ọganeli ede ahụ na jiji inye mashin eliri ọba ma lenye iwu gị awa ma aleghe iwu ede ma mda enye eliri ẹwọ kí òkú ẹ̀ ọmọ pẹ́ bá ẹgbẹ́

àwọn múnẹ́jẹ́dì méjì kóńgẹ́ àmọ́ ọ̀pá méjì àmúkóńgẹ́ ọ̀pá méjì lẹ́ àmúkóńgẹ́ torúkẹ́ gbó torúkẹ́ dòókà nẹ́jẹ́dì sẹ́rí dọ́mọ nẹ́jẹ́dì lọ́háìrì àdọ́mọ ọ̀pá ẹ̀yàn dọ́mọ ọ̀pá ẹ̀bí ni àwọn dọ́mọ almekanu murtafi'u ẹ̀ngà ojú gbogbo ohun ma araba adọ́ àti ní nẹ́jẹ̀dù yìí ní gbogbo tó yà ní maka gbólẹ́sí ojú gbogbo ìṣekú bí nẹ́jẹ̀dù máa dọ̀ ẹ̀lẹ́kọ́ nẹ́jẹ̀dù tó máa kí nẹ́jẹ̀dù tó ẹ̀hún káraba adọ́ nẹ́jẹ̀dù sí almekanu murtafi'u wà hàdé iná ahùn nẹ́jẹ̀dẹ̀ yìí aláwọ̀ta ara ẹni àmú gbogbo méjì kó yẹn ojú gbogbo kà sí ojú gbogbo yà lè hèrè ojú gbogbo kà sí ojú gbogbo yẹn ẹ̀bí ẹnẹ tọ ọwọ echi ma alẹpọ nke alẹji eji ma alẹpọ nke ọla eduba ma alẹpọ nke eji eli ma alẹpọ nke kura na ịgba ma alẹpọ nke ọkatị kọchẹ ma alẹpọ nke ihe amụdo ojugbogbo ya edene ma amụdo odo echi ma alẹpọ nke ife ịbọ ọmọ ma alẹ iche ịta ọmọ ma alẹ emi rọ ọmọ ma alẹ zina echi ọmọ ma alẹ ọgba ịta ọmọ ma alẹ kpokwe ṅụọ ọmọ ma alẹ

yau ji kone amuna ya amuna alu ma ma firima firima ohun ma kola ma kashe alu ojú ake ojú daga ma dole te ibogun ma kola ma iri idokpa gagara ni ita al'akoba atori kulwara filijebeli ọna yọ pààlàkú na adu ewuwo kẹlì kẹma wánìn kìma àdẹ́tàtẹ̀gùn ọna yí pààlà abánilẹ́

chide gbakado na kwalala ka dume ma enihi ebe tafsir ibn kathir yani afala salaka tariqa allati fiha an-najat wal khair uji falakata hamal akbare e uji ne ma hamal akaba e uji taku ne ma do na ki agbo yile niki o ne ki ayo nere e uji ne ma wa ma adara kamal akaba abu ya ni kele take mona ile ta won yo bi ta ya kan waye fakurokoba ona ile je akini eteni mona ile ma fakurokoba e ma e la duta ne rokoba shadu de fakku rokoba e la duta ne barute ene ki shadu en ya wala ta ne ki mundo mune النبي صلى الله عليه وسلم في حديث أبي, أبي نجيح يعني abakpadu kìyà ìyà abakpa kéjì ń kìṣà dú kìyà ó látánẹ̀ bá dú tẹ́bà tọ́ ọjọ́ amílẹ̀ ìyà mú dúdú ṣùgbọ́n ọmú ìwẹ̀ ọjọ́ ọ̀nà ọwọ́ ń ọwọ́ adúkẹ̀ látánẹ̀lẹ̀ gbogbo ọwọ́ lẹ̀ òun àṣùgbọ́ mú ọwọ́ ìwẹ̀ tudala adwe latane imdado nu bulenge latane ogenele ya ya chijadwe imdado ne kelenge latane ogenele ya chijadwe ojo kwa na yin tudale adwe latane tukolo memele biti biti ngishi to adule ingini abajo ojo jemo adu adu gbejudege todo we kuma kini amaba kwa kwa makazi kuma yajuja kuma la ma na du ihun ogwele wodege ogwo gele du ìtapa ngini gbogbo irúgbà ayà ngini kì máa ṣe ọgá ní olè máa mú ma ayà ní kì ṣe ní àmẹ́ lọ́hùkwá nẹ̀ àbẹ́ ìlọ́hùkwá nẹ̀ inú olè máa mú inú onóògùn àmẹ́lò alùkùnmẹ́ ṣe dẹ́ ẹ̀hùn dúkùnmẹ́ àlèkọ́mọ́ pẹ̀mú ogun padẹ́ gbogbo mẹ́jù jàkàdé rẹ̀ alùkù mẹ́jù jàlè rẹ̀ mẹ́à yídà mẹ́à mú ìkámi àbàkí mẹ́ mú yídà alùkù anyá rẹ̀ mẹ́yọ́ mọ́ má gbà ní takùjà aṣánẹ̀yìn ọ̀lọ́gẹ́lẹ́dú jihad yádi islam tọ́dálẹ̀ ọgọ́kẹ́ ẹgbọ́ ya Si jihadi ọjọ́ dọ́mọ inú daga bẹ́ ní kàkwáni ẹni bókù ma yeye rí ma ma ya mi òhun ya ma ọmọ kódùhù ẹbọn ni ma ọmọ kẹsẹ̀ tí yíò ma ọ̀nà rí ma ma ọ̀nà dátúmá níbi àṣàdúnátà mọ̀nà ṣagbá mọ̀nà yóò àbí gidẹ́ ya ẹ ò ti dákùnmà kó má pa ma ẹni kó nà mẹ́lẹ́ àmọ́ àmọ́ ẹ̀ṣe ìṣàkíṣe ní àbẹ́ṣe ní àmà máa ṣàkíṣe ní olè ìmọ̀ náà olè ìkà máa ṣíṣe àkíní máa ṣàkíṣe ní máa yà nàkíṣe ohun màkó máa pa yìí ẹ̀bọ̀n ní máa àmìdọ́mà ẹ̀dọ́mù àmẹ́pàá kàmẹ́lẹ́ àmìdọ́mà ẹ̀dọ́mù àmì sí òmìnà ẹ̀dọ́mù wọn máa kópa lọ́nkẹ́ ẹ̀gbọ́ ìhòògùn máa jà ànàkíṣe ẹ̀bọ̀ ilẹ̀ ẹ̀bọ̀n ní máa ọya ọya ọya ọya máa ló ká máa yá gbáyà kí ma dama kuma ma da wasu masalaci mai tani ba wadda dama kuma ya wuce shi majun pastor ma wadda dama kuma da wasu bubule ma wadda dama kuma da wasu man a matigini ma wadda dama kuma da wasu a ma nago ma wadda dama kuma da wasu man tabi lemu wuya aju ma oyi le tutu bi le ma nara olin ma nara gunan abele ma akuma kpari tuta owu jihad adin islam ishi nọpa amma ba mu da e jihad le ci kuma adu ne ko mole to adu e, adu ogele chen ka adu ogele kuma diki chari da wela omila wela omila kamela bola mede to adu ogele to no tane jihad ni shi jihad fi sabilillah da mu bunge bok ma ta dungina ba yi une ile kuma tangina ba yi e bogen e kokoko amaru bolu de ma kole ma yo mata e e bo ma ene amela no gene 50 million pounds 50 million euro nga melele eligo o jama bol ka ola ka bodo yima kuma ta ko ire to ko ni o na ile ngo bo ma ta to to dale fe kaba adu ila tane ya e kuma kuma la du tane ta ne ka kuma la u club ka iwa ru bolu wa anya o me ora welu tin to me o me ra me ela le mo enu ẹ̀ẹ́kí adúdọ́mọ̀ inú ìyá àrùbọ́ọ̀lù kàlà ẹni òǹẹ́wẹ̀ akàmẹ́lù ẹgbẹ́mí kàmẹ́lù ẹgbẹ́mí àṣàdọ́ àrùbọ́ọ̀lù òǹẹ́wọ̀ mẹ́ra ọkẹ́lù tí ó yẹ ìṣàdú ìlàdọ́mọ̀ inú ọ̀nà ilẹ̀ tó yóò yí tọ́ òbílẹ́gẹ̀ ẹ̀wọ̀n ọ̀rọ̀ nú dáa أو إطعام في يوم ذي مسغبة أو إطعام إدو يومون جه إبودي abụghị ala ụtala ede ewuchita ahụ mmadụ ọ na ya ọkpala ojuo n'ige ene ya mere gị legume ma ọ na ilecha aka ịla dutani manyu ito amun eduje onwu na je fi yawmin na kamune kamune yu jeun ọyọ́lẹ̀ ẹ̀dù jẹ ohun nẹ̀jẹ̀ ẹ̀dọ̀ lára ẹ̀ àwọn ìtọ̀ ààmùn òjẹ́ ìdúnwò nẹ̀jẹ̀ fi yẹ́wùmín rí mẹ́sọ̀gọ́bà ọjọ́ kò that is ẹgbà ọ̀pẹta kàmùnẹ̀ máa nù jẹun ṣẹ́nkù ọ̀nù jẹun ẹgbà lẹ́kẹ́dù jẹ ńgámùn nẹ̀jẹ̀ tọ̀ yìí lẹ́hùn tù jẹun yìí ẹ̀yà àgọ́ abáyọ ìyẹ́hùn ẹgbà kẹ́dù yẹ́hùn nẹ̀jẹ̀ ìdí ẹ̀hùn kọ yá adéjúgbótá kí wọ́n dọ̀lá dáadáa gbójúlò jẹun kápẹ́ mọ́lá yẹ ìhọ̀wọ̀ ẹgẹ́gọ́

ọla a kèlé ọlá òyẹun kẹhì ẹ òyẹun ọmọmẹlẹ hì kẹ àmúdú ẹgbọ ọmọmẹlẹ ọgẹlẹ àánú jí máa ogbó bókẹ̀bì yẹun láwọn máa ìníkẹ yẹ́ ṣe tákà máa kí ka òyẹun yìí màbá òyẹun yìí ẹ̀lẹ́gà yà mẹ́ tákà máa òyẹun wà mẹ́ òwe tápá òyẹun yìí ẹ̀hì gbáyúkúlà ẹgbẹ́ ẹgbẹ́

bèkì àwọn jìnyàrè jìnyàrè jìnyàrè yìí ẹ̀ jìnyàrè wọlé ẹ̀ àmúdáṣọ nílé alágẹ̀dáṣe lẹ́gẹ̀dẹ́ màmá ṣàkà yẹ òye yìí ní àtúrú sọmọ fìtà wọn abẹ́ ìbàlẹ̀ fẹ́ tó mọ̀ bá ṣe àgẹ̀dẹ́ yìí tó ẹmúdá ẹ̀ jìnyàrè jìnyàrè ẹmúdá ńwọ̀nẹ̀ abẹ́múdá ńwọ̀nẹ̀ yìí a máa lè gáwọ̀ yàbá ṣe máa gẹ̀dákẹ̀ dọ̀yẹ̀ àwọn mọ́mẹ́ bàyẹ̀rẹ̀ àdàhùn bàyẹ̀rẹ̀ àdàhùn máa máa mú dàyín kúlà kúlè máa máa mú kóyún máa wọ́n mọ́ ẹgbà wá yọ̀ náà bá bá wọ́n yọ̀ yẹ̀ náà ọ̀yí lẹ́gà máa kótù yá mọ̀ mímọ̀ ọkọ̀ kọjáká fún màrí ṣe wá yà ìhàn ọ̀lẹ́gì tó tó dáálẹ̀ ọjọ́ aláwọ̀tà aláìní ipa ámùn ujẹun kẹdùn ó ni èdè àwọn oúnjẹ òhòhò dáná fi yẹ́wù mi ń di mẹ́sàkọ́bà ebi abúláìbìn àbáṣẹ́ ni ujen wale onugbonugbo ide inibalu ọjọ́ ma kamu ne nawere o ne nawere ilẹ̀lẹ́gì nawere uyen tí yọ́yìn wọ àwọn ọ̀yẹ̀bùtọ́ òtúbù yẹ̀yẹ́ka ẹ àwọn ọmọdé àwọn kọ́ uyen ẹ̀dẹ́ta ẹ̀lẹ́gbù yẹ oòrùn yọ̀gì wá tí ní fókè àpẹ́ mákùnmá yẹ wọn ó dùn yẹ wọn bẹ́ẹ̀ wáyé lẹ́nu yẹ wáyé àjẹgbà ní

ìwọ́n náà lẹ́nà kẹ́ẹ̀dá áwútáwù ẹnẹ̀ máa dún. yẹtíman dáàmà kọ̀rọ̀bá. yẹtíman ọmọ ikú mẹ́dáhùn ọmọ ikú mẹ́tíyà ní àmọ́ ọmọ ikú kúmẹ̀dù yẹun múmá ẹ àwọn dáhùn ọmọ ikú yẹun ọmọ ikú sọ̀zá makaraba ọmọ ẹ̀kú lẹ́kí mọ́ ọmọ ẹ̀kú kì ṣe ìwẹ́ àbákíní ìdára ní wíyẹ̀ ọmọ ẹ̀kú ọgẹ́lẹ̀ ẹ̀dá ọmọ ẹ̀kú jẹ́ náà níyẹ̀ wẹ́rẹ̀rẹ̀ màtá ọmọ ẹ̀kú ìjọra yìí ẹ̀hárí àmà torókẹ́dù jẹ́ charity ẹ̀hùn begins at home unyi màṣá nìkú ẹ̀ ẹ̀hùn sẹ́dẹ́ka bá unyi ohun màṣá nìkú oyi ma sadaka cha ne me turu na adi sadaka ngoya em na adi sadaka ngoya em sadaka do em dungo ye em sadaka do em dunga mo me o ya nko la ko sadaka ke ti ngoya me o ya nko la de to ye le da da lu da ma e ale ka ki ma won se bu me ta ke du toro da lu to ma fi sadaka yi eh nabi sallallahu alaihi wasallam ainihi as-sadaqatu emi sadaka da an gano ba ta godu ki goba sadaka da mu wa ala dhir rahimi isnatan sadaka yake an washin ga me huwe ola da wuci shi sadaka ke dunga no ba toro da ola da wuci uka sadaka ke dungo ma yewe ne ko ko ce hu ola da wuci ji sadaqatun an la da sadaka wasilatun e an la da yi shi sirale amekume po ke ato yo kamo ma me ma le la loni kamo ya me ma le la je ni kumem ku

ihe na ịdọ amako ya adọ ma akwụrụ ha talụsị gị mana bụ ngọmtụ unit tọm awụghị ama amara ya gaghị n'ihi ma yọọ ile ẹla ma tó jùlọ tẹ́lẹ̀ ma ní kí ọ pọ̀wọ̀ yẹ́kẹ́ ẹgbẹ́ yọ yẹ́kẹ́ ẹgbẹ́ ọba ebe ma dẹ́wọ́n ma pàmí ma kún iye ma iye ma ma iye ò dẹ́wọ́n ma yàgbà ma gógó ma ò gwálùkà gwálùkà gwálùkà gwálùkà ẹla elughi ni mokadubote elagbogu ya ọka elaghi ni mokadubote elagbogu taka egalụkụ ma oyi otu meji elawụgbegwe rụkwọta edela gbadeu ya oge atakpa ẹlà ọgẹ́nẹ̀gẹ́rẹ́ rẹ̀ tó dálẹ̀ ẹ̀sẹ́dẹ́ka jẹ́ ẹlà

baba wode do webe mu ama pen en ula elega melo ya ti ula kuma lo ula jela do mo dokile je huma aya wudu ile tudale sedeka unyi ma chane kuwi anabi sallallahu alaihi wasallam on kola lele dom eh ah, yatiman za makraba edu ngoma yoko ma yoko anane takilo to na yiji ba e condition na yiji level men chaka na to na yiji

dale wa gba nga de la nga bele imdu yo gele e ma ke nga ya che ngodomo ile bi mu e ya wa le tomo e nga ma nga ma ya ma ni hmm akbar al ma ne du jolo ma e mi e ma dale o ye na ne du ja aba ma ya holo ya mu ne kwa kuja kai ama al baraka no ke cho ma yi ke de ele ya ma arutalo taimu di o yi abanale ehu abanale ba iyogi na ya jere turu ehu ya budu gido na yiji kade ehu emci to yatiman makaraba de aw miskinan abega gini eno e, bata za matraba ene ki moko bi kedema eno bata ki moko bi kedema eno eno bata ki ko bi kedema keno bata ko bata tabali kuma matini kuma kale matraba ay fakiran murki'an la sukar bi eni ko bataun ki tabali ko batau striking tabali eno gani le ewo dis ewo ka onge apekene ujeun kene ela kene edun etiya ne bogala ke duma tudale ogowo ogo kuma duiba kujo medunga mune alkedo gbalu medunga mune tukwe kitama meti aduntane meti jane ene nga adengi de nguki yi da ene nga adengi de nguki aboba yi ida ene nga adengi de nguki kicho ile yeŋu ŋa nu na obyo ida eno gele mari sedeka

taka nge made ị akpati nge n'iba oye oye kemgbe oye ju momi nche mgbe mu ye ngide ịkụa mu yengide ngide ịkụa ega bụ uye iku ma kụa ene osikapa ene idegwa ene ide iwa ene idoka ene idigugwa ụmụ ma nwa nwụ ihe ọwọ ihe ihe bọte ihe gị bụbọ enwe ọkọ ọma data ya meme ọchada ya dị melu kakọ nwụda ega bụ nwe ọchada nne gị anwụ na nne ugemi ugemi ka anwụ dụjọ ọma alkuma atini idomu amma abiwa daga bene ka mu da ngana daga bene ka mu da ngunu kun eh daga bene ogala ngene ne buku ma chaka ne mu jugidi ma dunguma be bo ma mu da ma ni okike daga ba ki kaje ne ko ma ki ku chunga ma hm isiya ede eyi kuma ka mu ya ya wo dungu ni eliko to sere galele e adu e, e adu dabal kallahu tabaaraka wa ta'ala ki kale gudu yi ìtìámún fi yóòmín bí masagaba ẹgbàkẹ́ àṣekù náà múnẹ̀ ibò tó náà kùnmá yọ ọmọ akíní dìzẹ̀ká kóòrè dìzẹ̀ká jùlọ fitiri ẹnẹ̀kẹ́ dáhùn albarka yẹngi igi wà gẹ̀rẹ́ ibà ohun ayánu yẹngi họ̀ọ́yì ibò náà ẹ̀mú dáhùn mẹ́ àpá ikú ẹ̀dọ́ iye ohun yẹ́ máa máa gbáà yẹ albarka tàbí òdúdó ló ti na acha adukwu igbele ya torudorudulek ma adu ita maru ti idi ise enyo ya umuda ti yi negi nyotire un yeke yegire yeke dawa abaju yegire orudorudulu idi imaku idi gen ingon ge chukolo ya un yege no egbele ya cheliti ma ate ni mdogo wo fitiri gire ma ate ni gune gide un tawo takelo ti idi e un sɛtura alɛ wuyɛ ŋu kɛ da ŋu ne emu dɛ gbi bi ŋu ɛnɛ kɛ a da ŋu kí amu dɛ ne kɛ kibi ŋɔ dɛ ko mu ɔna ka abe kɔ ne keji dàmɛ tɔrɔ obìnrin a tún ma ká na minɛ lèzi na. ma ká na minɛ lèzi na amanu watawa sɔn bi sɔbiri watawa sɔn bi mahama. naam tún ma ká na ali ali ali amɛ ne yɔlɛ ŋɔjɔ a ka da dɔn mo yanni falakuta hamal akɔba. ewuchila akụ mmemme akọla m akechi kechi mechi na-ene ka iji akanya ji akanya alụghị ya ele na eke ma a na-achagwuru n gagara n'ihe nwụchọ na ya ọjọọ abel gịlịgị mụ na le uye n'iru ene ọbata ye e, adụ etonụtanị eduye nwu na eye egba ebi ene ka edu nke mụ dị ọma ekwe kimera nanị abekee ene ọbata ee ekiche ketema ubile onugwu ka enwe onye adịsere ka kenye adi zaka gidai en wadi ma di imani ko yo tudi zaka du ke du adu du ke la tane abdu ke kula ko ke shalile e ma de aboku ma kuma gbe kalma shahada kuma chama cho kuma di imani ko yo dan ke ngonu de aje ke nifa ke kedo ni bewu kekedo na aljenu ke kedo nu gbeta ke nu loko kedo naji yẹn ẹdẹ ilé ìbò màdì ìmáàlì wọ̀tẹ̀ wá sówó bí sọ́bìrì ẹdẹ àbókù máa di bí mọ́lá máa kó máa jẹ̀rọ ẹgbàdó ẹdẹ àmà àdáyẹ̀ dọ̀ngá múnẹ̀ kó máa jẹ̀rọ wọ̀tẹ̀ wá sówó belmar àmà kó máa lé jùmọ́mí ọ̀dẹ̀ ọláyọ̀ ọ̀láyẹ̀kẹ́ náà ètùmí ìbà gẹ́sì akọ̀ ọjọ́ ọ̀nà kẹdùbà ọ̀nà mi ẹka ń kíjà kúlá bẹ̀kẹ́ kàwọn mú ha ẹ̀ẹ́dẹ́gí e, dẹ́nẹ́ ibi wánẹ̀ dọ́ ibi wánẹ̀ ẹ̀má kìlì ń duwánẹ̀ ẹ̀nẹ́ dúkìá dẹ́bi abánilẹ́lẹ̀ ìdí ààbò kùmà tó ọ̀pá ẹ̀yọ́ mẹ́mẹ́lẹ̀ kọjú akọ̀làǹkìlẹ̀ ìmẹ̀ lórí anábì sallallahu alaihi wasallam ìṣẹ̀wá ìfẹ́ adéṣe ń ìṣàkà ẹgbà dúú ẹ̀kọ̀là ń ìṣàkà tabarki wáyé musnad imam ahmed hadith abdullahi bin umar radiyallahu arrahimuna yarhamuhumur rahman amma alijimumi amune ba ojo arama na alijimumi ma irhamu man fil ardi man alijimumi amune gido jale yarhamukum man fis sama eni gido jale ba ya alijimumi me milijimumi bo gido jale kene gido jale kilijimumi me la yarhamu allah man la yarhamu nas ina duki ma alijimumi amune ojo alijimumi ngun owo kunye bu ga lo ngende jimumi ne ya do ko ko une aka ngola ngi ẹ̀má dèjì mú mi ó ní ẹ̀dọ̀ kọ́bọ̀ bụ kí ní ṣàdọ́wà àkọ́yọ́ ẹ̀dọ̀ mi lọ́la torókẹ́ dèjì mú mi àmúnẹ̀ ní ma ṣe ọyọ́ tù má kó máa mú bá nẹ́lẹ́ ẹ̀ná ṣàdọ́wà ìgbàdúrà ẹ̀dọ̀ mi lọ́la fún náà ẹ̀dọ̀ kéèké ọyọ́ ẹ̀ ń gbà mí tí ọ̀gá ìṣẹ́ yá dùn nìyí

wetara anyị gere wu abịa nọ ma gwụ n'onwule ini ya nchi ni ya ọkụ ọjọ ile ma chi ni ya ọkụ nke m dị ni ya ọ ga agba ha mụ e, e na agbakwa ihe ihe take na ma otu chike daka ọyọ ihe taki dure ka edo gele yo teche nke na mọ gili kwa take edu mama nwa abịa kini ihe take akiri yes ngeje dị right ogele ya ka abịa ene gị ka rala ka adule eji ka na ojo nwa mara وبالآية أولئك أصحاب الميمنة أبين با أصحاب الميمنة أما تبوجه جيه والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة أبوك ما تكافر بآيا وإي أبلا ما شبواه وإي عليهم نار مؤصدة أولئك ما يدو مبلبا sọ̀dà una ekichere ki ona agwehun ki ma ni giduhun ona uchere be ma ayi mutubika mughliqatul abwa ona una la chere individu ni nona una bale ma ki bola ji ungi da bene ko gidu bujo suratul eh, humazai eh, eh inna alaihim musad التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة إنها عليهم مؤصدة هنا لك رب ماما بوك مالي دو دو دمون ما تنوري مغنك ما أقوى ما أقوى ما أقوى كونتيناين ما كونتينا أقوى أبا أكيد أقوى ما أقوى تانكي أمي kinu gboka tọmọkùn náà lè dòwe gbogbo yìí wọ́n máa yóò mi yún lẹ́lẹ́ wọ́n so ẹ́ tẹ́wò náà ate cheri akulu cheri ogale cheri akulu ahu cheri ye ye kada n'ụwa. Na ma naam sura kidogba sura alhamdulillah imwadu koji eh engi gidei sura ika koche ijenana ali o memele na adaba tu aljanna ojo o masuli anyị. ayi ojo ase kugugu anabi anabi sallallahu alaihi wasallam ise kan

والشمس وضحاها نعم الله تبارك وتعالى يمد سورة هيك آه ما مزقود سورة يكدي يدو ما مدوكي سورة الشمس سورة الشمس هونشي سورة اكي 91 في القرآن الكريم سورة الشمس ما دربوه بإنا أنزلناه في ليلة القدر ohun madu ń rọ̀gbọ́ àkójálẹ̀ ohun ìdí súra maka ìṣe aláwùsánà ọla ihun pàẹ́bọ igọ́ ọ̀la méjì ògbógágá ohun dé ohun yìí ọ̀la méjì ihun ṣe ó nẹ̀ ilẹ̀ máa ń yàrùkọ ọjọ́ ṣọ́nà ó nẹ̀ ilẹ̀ lè oyé ìyàbẹ̀kó yẹ̀ bẹ̀rẹ̀ ojú tọ́nà àbẹ̀kó yé ìlà ẹ̀kí èjì ìyàṣòro káàbọ̀ yà níbi sáà Allah ta'ala inu ngege bo fai olu wa duhaha ma yufane ki akwe olu du wal qamari idha talaha wal qamari yunge ngoge bo fai otuge idha talaha egbadu ku so acha ite olu todo chu polu ama ya cha itola ma ire olu le ochu ya ochu ya olu le ogele ma ya no la ma obibi alka ya bajo ochu de mi abajo idan àákó yọ dẹ̀ ìdẹ́ gbogbo kọjú ọdún yọ̀nyọ̀ abájọ́ yìí tó kọ́ rẹ̀ yòó lu ẹgbàbọ̀ oṣù wọn dùn òun wọ́n lù lẹ́hun pẹ́ ọgbẹ́ wá yà yìí ẹgbẹ̀ mi ẹgaluko oṣù náà ìná àtúnyà náà ló òun náà ló bìbì dá bá oṣù máa bìbì yìí aláwùtà alá oṣù ẹgbàkì والنهار إذا جلاها والنهار إما يبقى فأورك إذا جلاها أديكو كهان روكا كي أتدو با إبا كهان روكا أتدو باي الله تعالى أنه يبقى فأورك إما لك يورونو والليل إذا يغشاها والليل يورونو يبقى فأي أدوه idha yaghshaha ekbaki adubola ma ya duboro kama takoro kali walayli idha yaghshaha law ta'ala nunge dabene gogo ki sura ka dogba ka yake nego bado akini walayli idha yaghshahi togale walayli idha yaghshaha manye egba kudu ki aduboro والسماء وما بناها والسماء mayu o yalige alahu hebo gopa o yali wa ma banaha mayene ki nodo o yali yani on pole on pitingo ke bo kola odomo e wasama wa man banaha le yenu ngege bo kwa o yali mayu yani wa yahtamilu an takuna bi ma'na min ay wasamaa yẹnu mẹ́wọ́ gẹ́bọ̀ fàáyé ánẹ̀gẹ̀ wà máa tọ̀ àhà máyún ọ̀nà kùmà dánẹ̀ náà tánẹ̀ lè ìgẹ́bọ̀ fún abẹ́akíní máyé ẹnẹ́kì nánẹ̀ dáyé ìgẹ́bọ̀ pàánẹ̀ yà gẹ́bọ̀ pẹ́ẹ́nẹ́kì wọ́n nánẹ̀ náà tánẹ̀ tẹ́ wọ̀nàfsìn aláwọ̀ gẹ́bọ̀ pàáyé ìmí ó nẹ̀wí ilẹ̀

ihu nalẹ abẹ́kí olù igwa ẹ̀tàǹkù ihu àwọn aṣàrídà wọn yìí ẹ̀hùn kà níbi sọ́lá sọ́lá màkàrẹ́wò tó dálẹ̀ aláwọ̀ta aláìníhì ìwọ̀n ọmọ gẹ́bọ̀ pa ó nẹ̀ máyún alùpùpù àwọn ọdún nẹ̀ tọ́ọ̀nà na pàlẹ́ yìí náà فألهمها فجورها وتقواها فألهمها تاكي مي بداتو الله مي بداتو فجورها ibe ya leju negative watakuwaha manyi ibe ya leju positive ibe ya leju enyo aliji enyi ngochi oyo mruti hune ya aliji enyi kwabe oyo mruti hune ene kimani be enyi kwabe ni diwa ka yo ini ekbeke ko chinge ko chi choko ne ne du e malu ma pe ngeli ene du ya ni bi alu ma ne mchili ene ki tola no madalen egbe bodomo ba ehun ka ni ke ate jali ọjọ́ mi bẹ ọmọ mẹlẹ̀dù ẹ̀mẹ̀ àmá ọjọ́ pìtì wọ́n ẹ̀ e ṣọ̀dí ẹni e, bẹ alùkù máa lè bá múnẹ̀ ẹni bẹ alùkù máa tẹ̀yàn láta alùkù máa tẹ̀yàn yíye alùkù máa tẹ̀yàn láàbífi o ọjọ́ tẹ̀ dìbì lẹ́lẹ́wẹ́ ó ní aṣáwéré ẹni bẹ alùkù ẹ̀dọ́kọ́ 20,000 30,000 kẹ́ẹ̀dù ṣàtìkẹ́rẹ́ háwéré àmá ọjọ́ mẹ́rin ṣọ̀dí wò ẹ̀gbọ́ abẹ́nẹkẹ́ dàda abẹ́nẹkẹ́ mọ̀lá ọjọ́ dọ̀kọ́ lẹ́yà abọ́jọ́ máa dọ̀kọ́ wá ìdí ẹ̀dọ̀ yàwẹ̀

onwe terata terata gani bebenye ma bechi ga mate ni amato ka doa me bechi ga amadu te moto erule rule rule rule ka ja ma be jidwa em to gede ma yo ye aba ma le ka ma kaluki me ko nuji machine ku nga o ile duke teji ba e ma choko me doa ni ba iwo yun eni gidi 25 wa gbodu ya kolu ya ki

alùpùpù nù ní iná lè bá yàá dẹ̀dọ̀ ne ya yàá dùgbò ánì ká ní ẹnẹ kì nú ẹ bá ṣe ní kìí ṣàtọ̀lọ̀ ní tẹ̀wọ́n gẹ́lẹ́ nìṣin ẹ̀dá ha ẹ̀bọ́ kéèkéèkéèkéèkéèkéè àbẹ̀ àbọ́là ni máa ká ìkẹ́kẹ́kẹ́ wẹ́ ṣẹnu wẹ́ ṣẹnu wẹ́ ṣẹnu ojí ọgẹ́lẹ́kọ́ ẹ̀gbà mọ́tò ẹ̀ka bọ́ ojí ẹ̀yọ̀ wẹ́nyá ma ma chọm e ka chine kọchọ katu ka chine gbowazi ya ṅụọ hibe onegwu ega bi mi kwuo bụrụ ama imam e da ene kuma de ma ka ọ ṅụọ dọge echa ka na ebe ne ya tiruta ụnga ọgbe gbaga ya tiru wee ya ụjaja anya ụgbalu he ga ụjaja ega bi ṅụọ kwa na tebi ama alụtọ mụ ama ma ya echeta ka ya la aka gị Were ihe ọ na-abalị ga ahụ ka ahụ akamịrị amụdaji erulegide enu ọlakede ebe ihu nke omegwu gbali amụ na ena abele enweghị ihe ogene nyecha ụmụ akwụkwọ nyaị wee nye mọnụ enweghali nwa awakụ n'anya nwa ala ka e ma yabi me ka abụ elekwe ma akwụ mụdị abe aka aji takwa ya kogele nga mele to amaka ya lutomo nike yàbí ohun bi onwe o lutomo nga yo na ma omu oka akome e, e, ya bi e nga nga ne ya gwa dago mo o iye na ga agba e, ka to ka wee tó mi èyí nínú alọ́mẹ gbọ́ alùkọ̀lá lẹ́dẹ́ wọ́n oyo yẹ́lẹ́ màtàkù ẹwà yìí yìí òun alọ́mà gbogbo kọ́là kọ́mà ń kà ń wọlé kọ́là lẹ́lẹ́ ń àfún wa gbọ́gẹ̀ẹ́sẹ̀ lẹ́gẹ̀ẹ́lẹ̀ yẹ́tọ̀ ń kọ́mọ ẹ̀ṣẹ̀ máa yùn ní tí pẹ́yìn àmẹ́pẹ́yìn àgẹ́ yẹ́n àmọ́ mi yẹ́ kà mọ́ mi ẹ̀jẹ̀ yọ̀ gẹ́lẹ̀ ọ̀làkà àgẹ́rẹ́ bá àrùkọ́ ya dúdú ha ha imude ihe ọma ahụ na ngwongwo ọla ndị agagba kpụchaka gbagbagbagbagbagbagbagba ọma nwunye ya tatubi ha ala ihe ọma ịnwe ọyụ ochi nwụ ma mee nwụ nke tatubi nwe gbado ukwu ma yi ya ẹdị nwụ shegbọ tọtụtụ alẹ ijigbene ma kí ni one ma wu ne yọnyọ ba ọyụ ogwuyo nwụ ba ya anyụ ma wu ne yọnyọ ọyụ ogwuyo ọma achẹ na ebiene ka iche ka ẹka ka. kẹkọ́ náà bá wẹ́kọ́ ma náà yà kúmẹ́ náà dé kàmù nà gídẹ́ náà yà lè ẹni tẹ́ ipa àyẹ́ pàbí ẹ̀ ra ha ma dìbẹ̀ bẹ́ náà tíhò nẹ̀ wọ́tẹ̀kọ́ ha ma wọ́n dìbẹ̀ yọ tíhò nẹ̀ wọ́n yà rà gíní ẹ̀ tó dá yín nàjà tó dá yín nàjà wọ́n mẹ́ ajẹ́ bẹ́ náà máa ní wẹ́kọ́ ma dé mẹ́ dé yálé ẹ̀ ha enu wee jibelu nwe ya aka ya n'obodo n'obe ihe ya ute ọ na-adụ ụmụ enyi aka nwekwo na iyi abụ m na-abidodo anyị na chaka ichi yeli m wee irukichi yeli m wee ha anyị egabi m họgbu lebe ọ bụ ji mamọ mali gwe gwuruda ọmọ ikwu ma mụdo ata ma dụkọ ataghị ede ayọ ee baami baami oyi baami baami le abịa akọ oduma oyi oduma le takọ ụmụ họtala ligị فالهمها اون ha o اوجو تشي ديبيتيو فجورها ibe ye bien alukuma kpamu bien alukuma joji alukuma joko alukuma tudi alukuma bifa alukuma kokolo alukuma kune ogbo du ibe ogele du oyo jedu de ele du na

eh kake kola boga la ke gbo ka ma olulu ti masalasi boga mo ma yo ma pe holo kuru yi mani kuma ati hola ke ma chukolo ni ma ma mo do ma ti ma ma ti chukolo we wala gete ka me ani turolu ni ame ni ni yeda nga ba chi i we chu ado da gbadu ki mu de ti ni kuma le boy unye ka di e atakwa ya tudaluk ma a onyin lo gele ma gbole ododa yi awam da gbole onyin ke ma chene du onyin enwe ododa gele nge ma chene du ba mune ni unu ba ma ba ni odi un ba ku yi ene di no nu e se bunyu e, tan ma do yi to gele un gun ma bu e, ma nu ni enu

ma onye chọka na anagbọ na ekele nwe ukwuru gị onye ju eghata na etoro ke nnu ji manyị dị sosaiti sabele gị gị na oji manyị dị sosaiti che nke ma cha gị na oyi manyị ka oyokwa na ebume eke ma gbele ihe ọrụ anyị ya ba a gị na ohumu bụ ugbo a ohumu bụ ugbo yo obile ha كذبت ثمود بطغواها أبو جانب

máa sálò àmá gbọ̀lẹ̀ ẹni tẹ́ka máa gbọ́ àjẹ́ ìràkúnmí ọjọ́ kí ẹmùdó aká máa lé ràkúnmí kéèkú òkúta dùgbò sálò àdùn àti ràkúnmí kó òkúta dùgbò máa lé ràkúnmí lẹ́mà ẹ̀ ní kùdàrù wẹ́kẹ́ ẹmùdó pàkàmàkẹ́ ẹmùdó deni eyi ràkúnmí mẹ́rùpá yìí ṣe ràkúnmí ọgẹ́ èkù máa pàkùnmá adó yẹ ẹdẹ́ فقال لهم رسول الله فقال لهم رسول الله ناقة الله وسقياها تكونوا جو يوكا ما فيني راكم يجري شراكم يوجو منين وسقياها نكون مومي او مومي لكم شرب لها شرب ولكم شرب يوم nẹ́fẹ́ máa ní abẹ́jẹ́ òní ní agbá ràkúmi àmàpẹ́ làkúmi pẹ́rẹ́ ràkúmi kẹ́ṣẹ́ lá àmàpẹ́ làkúmi pẹ́rẹ́ ọya ẹnẹ́dẹ́ àmẹ́kwàlẹ̀ ma ẹnilẹ̀ kùdárù ma dọ́màkà ọmọ sáàlì fún ma dúkwàlẹ̀ turkiyá yẹ ràkúmi pa yàmì ràkúmi dúpa ma yẹ lára ràkúmi pé ma bẹ́ lára ràkúmi dújẹ́ فكذبوه فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها فكذبوه ما ولا نبي صالح دوريمي فعقروها ما يرون يهرا كمي موقع فدمدم عليهم ربهم لك الله تعالى يا دمدم ابو ماما بذنبهم تدول ليه ما كما شيء mo yo dem dem ay en duguma dem dem me bay mo ci ngay do Mgbe mm. za mbighi m kwasa wuwo aha, eh, toro ole efi ma kuma ashe yi, ọ mụrụ ọjọọ dandema bụ mama, emu ebe dọrọ abu mama, ebe ọ bụ ala. Kwasa wuwo aha, eme iwoma dị iche alụkwete, ọjọọ iwoma kwalụ kwalụ alụkwete, wala ya hafu. Wala ya hafu okubaha. Wala ya hafu okubaha. Abụọ gibebe a, wụsị ekwu, kọlọ ma kụma ashe yi, mma choko, adaabe duu, kọlọ ma dị ohun ika anya ṣe implication kọlọ́mà máa ṣokùnrin ìyẹn ìyẹn wàláyà kọf òkúbá ha aláwùtàálá iya ṣokùnrin bí a nẹ̀ ìhàlákà múnẹ̀ kọlọ́ ìhùn jẹ́ ajẹ́ bá bí máa ná aláwùtàálá láyà kọfú àkíbẹ̀ta fi ìlìhí fi ìhìlákihim wàdìmárihim àwọn fi hàlákihim wàdìmárihim ṣe ń kọjú àmúnẹ̀ hàlákà bá ihe achụkwa uyibo halaka obi anọ adịghị anya adịdeki ọjọ dọ ní achụkwa abalị tọ yegide ba hu wal ahra yegide unchi yi maana wal arja unchi mana yo bugaga yo memele tule ayiko yi eh, suratu eh, suratu shams aya ke gwalo de kimi gide nga do ko wal kadi e gbanjo me allah kidu akere bona la ka gbo yege ti ay ko shiwa اللهم ارحمنا بالقران واجعله لنا اماما ونورا وهدى ورحمه اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا رزقنا تلاوته وعناء الليل وأطراف النهار واجعله لنا وجد